adúpẹ́ fún ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala atọ́rọ̀ ìkẹ́ àti gẹ̀fánà bí wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kí mo bá wọn sọ̀hábù ń ṣe ọlọ́run ọba àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kí mo bá ní kálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin alala ilaha illallah àní ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe níbàámu sí pàtàkì àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run ọba allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ yìí pé àwọn orúkọ tó ga àwọn orúkọ tí ó rẹwà ọlọ́run ọba yìí ló ní wọn bí ẹni àwọn ìròyìn tó ga kò sẹ́ni tó ní àfọlọ́run ọba allah subhanahu wa ta'ala ìbáṣepọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàtàkì jùlọ àwa mùsùlùmí tọ́lọ́wọ́n bá tí ó fi orúkọ rẹ̀ yìí tí ó fi hàn wá tó bá dé tí pé a bá mọ rírì orúkọ ọlọ́wọ́n bá ní àti àwọn àǹfààní níbi ìròyìn ọlọ́wọ́n bá oníkálukú wa àbábára wa níbi tó dá àbábára níbi tó wù wá ṣùgbọ́n lóòótọ́ a mọ àwọn orúkọ ọlọ́run bẹ́ẹ̀ la mọ àwọn ìròyìn ọlọ́run ṣùgbọ́n a mọ pàtàkì àwọn orúkọ ọlọ́run ọba yìí ìyẹn ló fà á tí àfi fún ọlọ́run ọba ní pàtàkì àbàbàrà orúkọ ọlọ́run bó ṣe yẹ ká bàbàrà rẹ̀ àfún ọlọ́run ọba ní ẹ̀tọ́ orúkọ rẹ̀ yìí àwọn ìwọ̀ tí ń bẹ níbi ìròyìn ọlọ́run àfún ọlọ́run ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam tóní inna lillahi tis'ata wa bọ́lá ọba allah wa ta'ala ńbẹ nínú àwọn orúkọ ọlọ́run tó jẹ́ mọ́kàndínní ọgọ́rùn-ún man ahsaha dakhala aljanna ó lẹ́nikẹ́ni tó bá há àwọn mọ́kàndínní ọgọ́rùn-ún yìí bẹ́ẹ̀ ni ó fún ọlọ́run ọba ní ìwọ wọn ó bọ́ ọlọ́run ọba lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú àwọn orúkọ yìí anabi sallallahu alayhi wa sallam ó ní dakhala ó lẹ́ni yóò wọ aljanna ọlọ́run ọba ọ̀rọ̀ tó ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ yìí a rí i pé yóò fẹ́ lè mọ òbí ọ̀rọ̀ kékeré ni bẹ́ẹ̀ sì ni kì í ṣe ọ̀rọ̀ kékeré ó ju ká há àwọn orúkọ ọlọ́wọ́n ọba nìkan ká há sórí lọ a lè máa rí nínú mùsùlùmí kódà ó lè kájú ọgọ́rùn-ún lọ nínú àwọn orúkọ ọlọ́run a lè máa rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn nǹkan tí orúkọ ọlọ́run ti máa bí ìnígbàgbọ́ sí wọn ti máa bí lára èèyàn a lè máa rí lára yẹlẹ́nà àwọn afáàfin kò yí pé al-ihsa tanabi sallallahu alayhi wa sallam tó sọ láàrin pé man ahsaha pẹ́nikẹ́ni tó bá ahsa àwọn orúkọ ọlọ́run yóò wà àlùjànnà ẹnu wọn kò yí pé kì í ṣe ká há orúkọ ọlọ́run ọba nìkan bí ibà ṣe yí pé ká fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ká bá lò pẹ̀lú ìwọ̀ àti ẹ̀tọ́ bó ṣe ká bá ọlọ́run ọba lò látara àwọn orúkọ ọlọ́run ọba yìí nínú àwọn orúkọ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala òun náà ni àwọn orúkọ kan bẹ àwọn àfa àwọn máa wò wọ́n níwì wo bí a ṣe máa ń wo ìbejì ọmọ yẹn pé tá a bá rí táyé a rí kẹ́hìndé bá a bá rí kẹ́hìndé a rí táyé ń bẹ nínú àwọn orúkọ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ tó dá sí wípé ìkíní kejì wọn wọn a máa lọ papọ̀ kódà àwọn àfa àwọn fẹ́ kódà sí pé gbogbo gbàkígbà tá bá fẹ́ ròyìn ọlọ́run ká ròyìn ọlọ́run ọba pẹ̀lú kìíní ni àyè mú ròyìn ọlọ́run ọba wá látara kan ká ṣe bí ẹni pé àmọ́ kejì àbí ká kan wá ká bí ẹni pé àmọ́ ìkejì nínú àwọn orúkọ ọlọ́run ọba yìí nínú wọn òun náà ni albasitu alqabidu orúkọ tó dá sí pé méjèèjì yóò mọ lọ papọ̀ ni nínú àwọn orúkọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ni bẹ́ẹ̀ sì ni wọ́n kó sínú àwọn ìròyìn tó dá sí pé kò sẹ́nikẹ́ni tá a lè fi irú àwọn ìròyìn bẹ́ẹ̀ ròyìn tó ju ọlọ́wọ́n bá Allah lọ. albasitu ó wá láti bi albastu àbí albasatu alqabidu ó wá láti bi alqabdu kí ló ń albastu òun ni kí nǹkan kó gbòòrò kó gbáàyè kí nǹkan kó fẹ́ kí nǹkan kó tóni yálà àṣìṣe fún àbá àṣìṣe fún yálà àbéèrè fún àbá àbéèrè fún alikọ́bdu òun ni kí nǹkan kó má sí fún ni àbí kó wà lọ́dọ̀ ẹni kó má tóni yálà àṣìṣe fún àbá àṣìṣe fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala òun ni ọba albasitu ọba kan ni tó dá sí wípé a máa ṣe ìjẹ imú níbàámu sí arísìkí ká jẹ ká mu bó ṣe wù wá nígbà tó wù wá àti bó bá ṣe bá ṣe fẹ́ ọlọ́ba allah subhanahu wa ta'ala a máa fẹ́ ìjẹ imú fún àwọn ẹni tó bá wù nínú àwọn ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ bákan náà albasitu ọlọ́wọ́ báyìí a máa lọ́ lára kódà jùgbà tí ẹni tí ó ní ẹ̀mí tó lérò pé òun lè lọ ọlọ́run ọba lọ lára afunlẹ́mìí afun ní gígùn ẹ̀mí tóun tiẹ̀ lérò kódà òun gan máa lérò yìí pé ah, ó yẹ ti kúrò láyé ṣùgbọ́n Allah wa ta'ala àtúnlọ́ ẹ̀mí rẹ̀ lára jùgbà lọ Allah wa ta'ala ọba tí wọ́n ń fúnni ni kódà bá a bá ṣiṣẹ́ kódà bá jẹun tó da ìyẹn ó sì mọ tóbi yóò sì mọ sanra láì ṣe tọ̀ra aláfíà ó mọ débáni nígbà gbogbo láì lo oògùn ọlọ́mọba allah subhanahu wa ta'ala ọlọ́ba tó máa ń ṣe àwọn nǹkan wọ̀nyí ìdàkejì ẹ̀wẹ̀ ọlọ́mọba allah subhanahu wa ta'ala tó bá wù ú tóun ti bá ṣe dààmú tóun ti bá ṣe gbìyànjú akàwé kálíbà lè lówó akọ́ṣẹ́ kálíbà lè lọ́lá a jẹ oògùn ká lè ba lè gùn lẹ́mìí gbogbo ìgbìyànjú la gbà ká lè ba lè lálàáfíà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá wù ú amúnisínkún a máa béèrè kò ní fún wa bàbá ń béèrè nígbà míì gan níta rò bóyá kó pọ̀ yóò kéré àbí nínú tá ti ní ọlọ́run tó máa mú kúrò níbẹ̀ eléyìí náà pè ní alqabid lára orúkọ ọlọ́run ọba ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni ọlọ́run lè yẹn rú wọn náà bá o yabsutu rizqa liman yasha wa yaqdir wa yaqbid ọlọ́run lè wọn náà bá yabsutu rizqa wọn a máa fẹ́ arísìkì fẹ́ni tó bá wò wọn lọ́run á fẹ́ débi tí ò làálà ọmọ àni ah, ah kí ni iṣẹ́ nìyí gangan kí ló ń ṣe gangan náà ah, kò yé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni yóò yá wa náà o kò sì kàwé bẹ́ẹ̀ ni ò kéwu kódà kò kọ́ṣẹ́ wóróbo tó ń tà náà nìyí ọlọ́run sì mọ gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní yẹ bùsẹ̀tò rìsíkọ̀ lè mọ ìyẹ̀ṣà ọlọ́run lóhùn ọlọ́run ọba a máa fẹ́ ilẹ̀ a máa fẹ́ arísìkí fún gbogbo ẹnikẹ́ni tó bá wò òun nínú àwọn ẹ̀dọ́ òun. wà yaqbid tó bá sì wọ ọlọ́run ọba náà sì ní yaqbid ẹni tá a lérò pé yẹ kó ní yaqbid ọlọ́run lè mọ́ fún un àbí bá ṣe lérò kéèyàn ní sí tá a bá rí béèyàn ṣe ń dààmú sí a ti kakuléètì tó bá sì wọ ọlọ́run ọba yaqbid kò ní fún débi tá a lérò dé ọlọ́ba allah subhanahu wa ta'ala òun ló ń ṣe eléyìí ẹ̀rí ló fi dá sí pé nínú àwọn orúkọ ọlọ́run òun ni tá a tún gbọ́dọ̀ bàbàrà tá a sì gbọ́dọ̀ bá ọlọ́run bá lò bẹ́ẹ̀ òun ni àwọn orúkọ méjèèjì yìí irú àwọn orúkọ bẹ́ẹ̀ bẹ nínú àwọn orúkọ ọlọ́run tó dá sí pé bí kejì bá wá láti wá fi agbára ọlọ́run bá nílẹ̀ lé wa lórí tó sì sin tá a ṣe sí i ìkejì ó sì wá láti máa wá fi nílẹ̀ fún wa ọlọ́ọ̀lọ́run lórí wa láìṣe látara ń ta afagbára wa ṣe àbí ń ta fi ìmọ̀ wa gbé kalẹ̀ sọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó dá sí pé máa ń fúnni lárísìkì bẹ́ẹ̀ sì ni oní máa ń gba rísìkì lọ́wọ́ ẹni ọlọ́run ní kò lá umma ọlọ́run ní wa Muhammad sallallahu alayhi wa sallam máa kéde fara ayé pé wọ́n ọlọ́run ọba Allah malikal mulk òun ni ọba gbogbo ọba òun ni ọba tí ń fi ọba jọba tutil mulka man tasha ọba yìí òun ni máa ń fẹ́ tó bá wù lọ́rọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ àfún lọ́rọ̀ a lè máa rò pé ah kò yẹ kẹ́ nìyí kó ní yóò sì ní ní nàìjíríà wa yìí àbí láwùjọ tá à ń lò láwùjọ wa yìí àti kàkú pé bí yẹn bá ti lè kàwé kò sí ni ah, ah, yóò mọ lówó lọ ni bó dẹ̀ dẹ́sí pé alihamudulilah ìgbà tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé rárá o ìwé gan kò tó kódà nílé ìwé gan wọ́n tún fi ọgbọ́n wọ́n tún fi káwọn èèyàn níṣẹ́ níbẹ̀ àárò bí ata bá ti kàwé àti lówó àbí tí yẹn bá ti lè kéwú dandan ni kó dẹ̀yà fa kó doni mímọ̀ àbí tí yẹn bá ti lè kọ́ṣẹ́ dandan ni kó lówó kó rí bá ti ṣe kórónà gbégbà ṣùgbọ́n lọ́wọ́ bá ní ara o tú ti mulka man tasha ọlọ́run tó bá wù wọn lọ́wọ́ bá nínú àwọn ẹ̀dọ́ òun àwọn afún almulka ọ̀rọ̀ ipò ọlá àgbéga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ní tó bá wù wọn lọ́rùn lòun máa ń fún wa tanzi'ul mulka mimman tasha tó bá sì wù wọn lọ́wọ́ bá náà sì nìyí lọ́dọ̀ ẹni tó wọn lọ́wọ́ bá ti fún òun á tún gbà lọ́dọ̀ tó bá wù wọn àárẹ̀yàn yóò ti lówó rẹpẹtẹ yóò sì dẹni tí ò ní mọ́ àárẹ̀yàn yóò ti nípò yóò ti ní gbogbo tí máa ní láyé tó bá sì wọ lọ́wọ́ Ọlọ́run subhanallah ọlọ́run ọba ló ń ṣe eléyìí nínú agbára ọlọ́run ọba ni pàtàkì tẹ́lẹ̀ yìí tí ó bí fún wa ní ìṣẹ̀mí ìgbésẹ̀ ayé wa òun ni kóníkálukú wa ká má gbára lé sábàbí ká má gbára lé sábàbí tá a fẹ́ tara ẹ̀ là tá a fẹ́ tara ẹ̀ lówó ká má gbára lé sábàbí tá a fẹ́ tara ẹ̀ ní àlàáfíà àti ẹ̀mí gígùn ká gbára lọ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala kágbára lé ìwé laka ni kéwú là ni iṣẹ́ la kọ́ ni òwò là ń ṣe ni ohunkóhun tó bá jẹ́ nínú àwọn ọ̀nà halali tọ́lọ́wọ́n ọba tó yàǹda rẹ̀ fún wa àìgbára lé àìrí gẹ́gẹ́ bí wípé òun gangan òun náà ni almu'athir òun ni tó ń bá rìsìkì fún wa kárí wípé kò sẹ́ni tí ó ṣàrísìkì fún àfọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala tá a bá ti rí bẹ́ẹ̀ ntá kọ́ ntá kà ntá mọ̀ ọlọ́run lè má pè bẹ́ẹ̀ níbi tá a ṣe ra rìsìkì kó dá sí pé ntá lérò ibẹ̀ láti ra rìsìkì lókùngbà tí a bá ti ní tá a bá ti bọ́ lọ́wọ́n bá lò pẹ̀lú àwọn orúkọ yìí ìbọ́ lọ́wọ́n bá lò pẹ̀lú àwọn orúkọ yìí yóò bí fún wa kárí àrísìkí ọlọ́run ọba láti ibi tá a lérò kárí àǹfààní lọ́dọ̀ ọlọ́run níbi tá a lérò àti ibi tá a lérò ọlọ́run ni wa man yattaqillah yaj'al lahu makhraja ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni yattaqillah tó bá filẹ̀ páyọ̀ wọn lọ́wọ́ bá at-taqwa òun ni ìjìnà sí ẹ̀ṣẹ̀ ká dáàbò bo ara wa kúrò níbi tí ó mú wa ríyà lọ́dọ̀ ọlọ́run ká jìnà sí ẹ̀ṣẹ̀ ká jìnà sí tó lè mú wa kárí bínú ọlọ́run ọlọ́run ni wa man yattaqillah ọlọ́run lẹ́nikẹ́ni tó bá filẹ̀ dáàbò bo ara kúrò níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run yaj'al lahu makhraja wọn náà bá Allah subhanahu wa ta'ala wọn wá pèvù ọ̀nà fún makaraja ibi tó ti dí yóò sì máa ṣí ẹni lérò kò lérò yóò sì máa ṣí ọlọ́run ni wa yarzuquhu min haythu la ọlọ́run ní ìyẹn nìkan tó wá kọ́ o òun á tún ṣe àrízìkí fún òun ọlọ́run bó ṣe àrízìkí fún tá a bá ń sọ àrízìkí kì í ṣe owó nìkan nínú rẹ̀ lówó ń bẹ tá a bá ń sọ àrízìkí alaafia ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ń sọ àrísìkí ẹ̀mí gígùn ń bẹ́ẹ̀ a ati gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rizku ntọ́ ẹ̀mí èèyàn máa ń rọ̀ mọ́ pè ní rizku ó ju máàlù lọ ó ju owó lọ bó dẹ̀ ẹ́ pé tá a bá sọ pè ní máàlù náà onímọ̀ yẹmílu ilehi, anafsu nǹkan tẹ́ ní tó máa ń rọ̀ mọ́ ẹ̀mí máa ń jẹ̀ràn gbogbo tẹ́mi bá ti máa ń jẹ̀ràn náà ń pè ní máàlù so n tó bí máàlù yìí ó là ń pè ní rísíkù ọlọ́run wa ní wayarzuquhu min haythu la yahtasibu ọlọ́run lẹ́ẹ̀rẹ́ nìyí pẹ̀lú pé wọn náà bá yóò lànà fún òun á tún wá ṣe ìjẹ́ ìmú fún níbi tẹ́ni yìí ò ti lérò tọ́lọ́ lè ṣèjẹ́ ìmú fún wa níbi tá à lérò tó bá ní kápá àti lè ṣe léyìí ajásí pé kọ́lọ́n kó ṣe jẹ́ ìmú fún wa níbi tá a ti lérò ó rọrùn fọ́lọ́n ọba jù bẹ́ẹ̀ lọ bó dẹ̀ dásí pé kọ́lọ́n kó ṣe jẹ́ ìmú fún wa níbi tá a ti lérò kìí ṣe ìnira fọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala so mùsùlùmí nínú tí orúkọ ọlọ́run tí ó bí fún wa òun náà ni ká nígbàgbọ́ nínú wọn ẹlẹ́ẹ̀kejì ká ju ara ká ju ara wa ara wa ká jùlẹ̀ fọ́lọ́run ká má ríbi tá à ń ti sábàbí ń ta fẹ́ lọ gẹ́gẹ́ bí sábàbí tá a fi jẹ́ ká má rí gẹ́gẹ́ bíi pé nǹkan yìí náà ni tí yóò mọ ọ̀rọ̀ wá lọ́rọ̀ ká rí gẹ́gẹ́ bíi sábàbí torí pé tá a bá ti gẹ́gẹ́ bíi sábàbí bọ́lọ́run wa ò bá pè ní tí yóò jẹ́ sábàbí fún wa ọlọ́run ó ṣí ọ̀nà míì fún wa ṣùgbọ́n tá a bá ti gbára lé nǹkan tá a mọ̀ bóyá tá a kọ́ nílé ìwé ni àbí tá a ń kà ni àbí iṣẹ́ tá a kọ́ ni tá a bá ti gbára lé tá a gbára lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala láì sí ìjẹ́ ìmúlẹ̀mọ́ta rẹ̀ jáde ẹlẹ́ẹ̀kejì ẹni yìí láìsí méjì yóò tún máa kọlu àwọn orúkọ ọlọ́run bá allah subhanahu wa ta'ala ìyẹn lè di kèfèrí gan látara rẹ̀ amẹ́lẹ̀ wa kálí bá lè máa ń pè àwa mùsùlùmí nígbà gbogbo ọlọ́run bá allah subhanahu wa ta'ala ó ti ṣe wá ní ẹ̀dá kan ní ẹ̀dá tí ó mọ ní fọkànbalẹ̀ yálà àríjẹ àbá àríjẹ kọ́lọ́n kó fara ni wá yálà àrímu àbá àrímu àrínà àbá àrínà ẹ̀dá kan ni wá tí ó mọ fọkànbalẹ̀ kò dẹ̀ sí tí ó mọ bí ìfọkànbalẹ̀ yìí fún wa tó ju ìgbàgbọ́ wa nínú àwọn orúkọ ọlọ́run ìgbàgbọ́ wa nínú àwọn ìròyìn ọlọ́run àti ìbọ́ ọlọ́run ọba lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn ẹ̀ àwọn kan wọ̀nyí ló mọ bí ìfọkànbalẹ̀ fún wa tá a bá wo àwùjọ wa ní nàìjíríà gbogbo alamọ̀ yìí pé nàìjíríà wa ó ti ń di nǹkan mi kọ́lọ́n kó bá wa túnṣe àwa náà láti túnṣe fúnra wa ọlọ́run ni ọmọ kana Allahu yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ni àdánwò táwọn èèyàn tán bá kó sí ìnira tán bá ń bẹ́ńbẹ́ ọlọ́run lóun kì í yí padà o títí tán bá tó yí ara wọn padà tó túmọ̀ sí pé ọlọ́run ti fún wa ní solution lórí bí Nàìjíríà ò ṣe dáa àwa yìí náà ni àwọn ọmọ nàìjíríà yìí náà ni kì í ṣe olórí wa àwọn aráàlú ni látùlù tó bá já sí wípé bí nǹkan ṣe rí nàìjíríà yìí fún ọlọ́dọọdán wa bẹ́ẹ̀ làwọn yẹn bá fi wù wá ní ó súnmọ́ kí ìlú yìí kó ti lídìí sógun ṣùgbọ́n alihamdulilah ẹ̀sìn lára àǹfààní tẹ́sí ṣe láwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lélẹ́yìí ẹ̀sìn yóò mú kí àwọn èèyàn kí wọ́n nírètí níbi tí àwọn tí ò lẹ́sìn yìí bá ti sọ̀rọ̀ ìtínú ẹ̀sìn yóò mú kí àwọn èèyàn kí wọ́n ní fọkànbalẹ̀ níbi tí àwọn tí ò lẹ́sìn tán bá ti sọ ìfọkànbalẹ̀ nù ẹ̀sìn yóò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí i wípé lára ìwásìn ọlọ́wọ́n ọba láyé kílẹ̀ fún pinpin mọ́ni ń níbi tí àwọn tí ò lẹ́sìn tí wọ́n ti rí wípé rárá níta wá ṣe láyé yìí kó mọ dùn kó mọ ṣàn bí omi ni tí ò bá ti ṣàn bí omi kò sáǹfààní bẹ́ẹ̀ lára ń tẹ́sí fẹ́ fún wa lélẹ́yìí anabi muhammad sallallahu alayhi wa sallam nínú sunanu tirimidi àwọn ohun ta àti àwọn ohun ra ìfàǹfà ń bẹ láàrin wọn àwọn tí wọ́n lọ́jà tán fẹ́ tà láwùjọ nílùú nílùú madina wọ́n gbowó lọ́jà bẹ́ẹ̀ làwọn tó fẹ́ rà ó bí nira fún wọn pé ah a sì máa wá ra nǹkan tá à ń rà níye báyìí a máa wá rà níye báyìí eléyìí tí wọ́n jù lọ́balọ́ba nabi sallallahu alayhi wa sallam tó muhammad sallallahu alayhi wa àmọ́ pé wọ́n ní anabi ọlọ́run wọ́n ní aṣíwájú ayé àti tọ̀run sa'ir lana sa'ir lana àwọn tó ń tà yìí tó fẹ́ fara ni wáyìí báwa fi òtélè sí iye tí wọ́n máa ta ọjà báwa fi òǹdíwọ̀n sí ìyẹn tó ń pè ní price control báwa control price yìí eléyìí tí wọ́n jù òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó sọ ó ní inna Allaha huwal musa'ir ó ní kò sí ẹni tí máa ń fi òté lé òǹdíwọ̀n iye òǹdíwọ̀n tí yẹn ó ta ọjà bí ìbáṣọ ọlọ́run ọba allah nìkan òun náà bá al musa'ir ọba tí ó sọ ìpéye báyìí ní ẹ tajà òun lọ́lọ́wọ́n bá ní máa ń ṣe léyìí tó ní kápá rẹ̀ kò sí ọlọ́wọ́n bá yìí albasitu ọba tí máa ń fẹ́ ìjẹ́ imú ni ó fẹ́ ìjẹ́ imú fún àwọn tó fẹ́ tajà nìyí kọ́ lè ba lè rí nǹkan ta dáadáa alkọ́bìdù ọba tí máa ń mú kí ìjẹ́ imú kó fún pínpín ni bọ́lá ń ṣe máa ń fẹ́ ìjẹ́ imú bẹ́ẹ̀ ni máa ń jẹ́ kí ìjẹ́ imú kó fún pínpín anábì sallallahu alaihi wasallam nítorí fún àwọn ẹni ilé ìta akọ nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ni wípé bó ṣe wulẹ̀ kí àwùjọ kó fún pinpin tó a máa ra àwọn èèyàn kan ọlọ́run sì máa bò wọ́n láṣìírí báwa bá ṣe ń complain ẹni tá a dájú kọ tá a ń complain ah nàìjíríà yìí bó lè ṣe wá rí báyìí lọ́la ti di three eighty five ó súnmọ́ ìyẹn àdánlá ń sọ yìí o ó súnmọ́ nísìnyí bóyá táwọn máa ka ipa nísìnyí bí ó ti di four hundred subhanallah láàrin oṣù mélòó kò tí ì pọ́ ọdún kan tí gbogbo ẹ ti lé báyìí bẹ́ẹ̀ bá ṣe ń complain pé ah bóun ìlú ìṣòwò àrí báyìí kì ọlọ́run máa ṣàánú wa ìlú ìmọ̀ ti fẹ́ dàrú kò mọ̀ sí kankan mọ̀ kò mọ̀ sí rètí mọ̀ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ní ilé tẹ́ ń kọjú sẹ́lómi pé ah bó wà nílùú ṣe rí báyìí wọ́n máa ní ẹ̀ afá wo wọ́n dà pé ọlọ́run ní ká dọ̀ tèmi mọ́ gbà ń tèmi o fa àsìkò yìí ọjà wa ya déédéé kò lè rí bákan náà fún gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn bẹ́ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò tó bẹ́ẹ̀ yẹ́bùsí tó rísíkọ̀ lè mọ yẹ̀ṣà afúnlẹ̀ pinpin mẹ́lòmíì àsìdẹ́lẹ̀ fẹ́lòmíì bá a ṣe ń sọ yìí náà nínú àsìkò yìí àsìkò yìí bí gbogbo ṣe wọ́n yìí lẹ́lòmíì ra mọ́tò bá a ṣe ń sọ yìí náà nínú àsìkò yìí àsìkò yìí lẹ́lòmíì kọ́lé bá a ṣe ń sọ yìí náà nínú àsìkò yìí lásìkò yìí lẹ́lòmíì níyàwó bọ́lá bá wa fún wa lọ́mọ lásìkò yìí kí la fẹ́ ṣe sí i náà ọ̀rọ̀ ọmọ kọ́ o dọ́là la need Rara, rísíkù kan náà nìyẹn náà ẹ̀rí so mùsùlùmí ọkàn wa yóò tutù nígbà gbogbo yóò tutù nígbà gbogbo kárí gẹ́gẹ́ bí àdánwò láti ọ̀dọ̀ ọlọ́run kárí gẹ́gẹ́ bí èsì ẹ̀ṣẹ̀ ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ìlú wa kò ṣàdédé rí bó ṣe rí yìí kì í ṣe pé àwọn mọ̀lẹ́kà náà ń darí wa bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n iṣẹ́ àlùjọ̀nú àwọn aráàlú nàìjíríà sì ní àìsàn ará amẹ́ríkà aráàlú yìí náà ni wa ilẹ̀ yìí náà ni wọ́n náà bí oníkàlùkù wá sí kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀ ìkan náà àwọn ẹnìkan sọ onígbà tóun dé láti ìlú Kuwait ní 1976 ó ní dọ́là tóun mú bọ̀ wá sí Nàìjíríà òun ṣẹ́ dọ́là one dollar òun ṣẹ́ ní sixty seven kọ́bọ̀ tó túmọ̀ sí pé nígbà yìí one dollar kò pé one naira naira kan àá àfẹ́ máa rí bíi two dollars láfi ṣẹ́ one naira ní ìgbà náà káwá wò ṣé wọ́n kó wa kó nàìjíríà ni wọ́n kọ́ ẹ̀ lómi wa ni àbí àwọn àjọ̀nú ló ń lídìí wa ni àbí kí ni kò sí tó bì ẹ̀ṣẹ̀ oníkàlùkù wa ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ mùsùlùmí tá a bá nígbàgbọ́ sí orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala dáadáa àwọn orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run ó ní tó fẹ́ ṣe lórí ọkàn wa ó ní tó fẹ́ ṣe nígbèsè ayé wa ó ní tó fẹ́ ṣe nílẹ̀ sí islam wa kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kọlọ́n kí ó la oníkàlùkù wa kó ṣe àrísìkí fún oníkàlùkù wa kọlọ́n kó dáríjì wa. alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah gẹ́gẹ́ bí a ṣe ń bára wa sọ̀rọ̀ à ń jẹ́ kó yíra wa yí pé ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run àpẹẹrẹ rẹ̀ àmọ́ rí i ní àwùjọ níbàámu sí ìgbésí ayé oníkálukú wa bí nàìjíríà ṣe rí yìí ó mẹ́lòmíì kò sí lọ́hùn mọ́ bí nàìjíríà ṣe rí yìí ó mẹ́lòmíì kì í kírun déédéé mọ́ bí nàìjíríà ṣe rí yìí ó mẹ́lòmíì ìrun wákàtí márùn-ún ti jábọ́ fún kí ló ń wá àjẹ́ àmú náà ni ẹ wá kírun ní àárín mọ́ṣáláṣí kẹ́ wá kíjẹ̀ mọ́ àfà dọ́là tí wọ́n kí ló dé àárín wáàsí ni níjọ́ sunday àárín wá sí sunday dọ́là ti wọ́n àárín jimoh last week náà ẹ ètò Ọlọ́run àtúrí mẹ́ dọ́là ti wọ́n subhanallah ṣé dọ́là ti wọ́n dọ́là ti wọ́n ló sọ fọlọ́run bá allah subhanahu wa ta'ala dọ́là gbọ́dọ̀ mọ́ wọn ẹ̀ṣẹ̀ wo oníkálukú wa ni ẹ̀ṣẹ̀ wa ni ló dá sí pé oníkálukú wa àfi ká ronúpìwàdà ká tún ara wa ṣe báwùjọ wa ṣe rí yìí iṣẹ́ ọwọ́ wa ló bí àwọn àfẹ́sùn wa máa sọ̀rọ̀ kan wọ́n ní a'malukum ummalukum a'malukum ummalukum iṣẹ́ ọwọ́ wa òní ó bí àwọn tí ó darí wa bàbá jẹ́ ní tó dáa kò sí ẹni tí ó darí wa náà ẹni tí ó dáa náà ni tùmọ̀ tá a bá jẹ́ ẹni tí ó dáa e, ẹni tí ó dáa kò sí ẹni tí ó wa ẹni tí ó dáa náà ni ara wa náà ni ó ti dìde iṣẹ́ owó ní kálukú wa yìí náà ni níbi tá a ti wà tá a pàdé wọn lọ́hùn níbi tá a ti wà tá a kò fún ọlọ́run ọba mọ́ tá a fún ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ìwọ rẹ̀ ọ̀sán la tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́run ló mẹ́tẹ́ lómi ń ṣe lóru ọlọ́run ló mẹ́tẹ́ lómi ń ṣe lóru ẹlòmíì ń ti ń ṣe lóru ó mọ̀ pé òru ló yẹ kóhun ṣe kò lè ṣe lọ́sàn kò lè ṣe ń gbangba àmọ́ ríru wọn àwọn tí ó jalè àmọ́ ríru wọn àwọn tí ó pààyàn àmọ́ ríru wọn àwọn tó dá sí pé tọ̀ páàtì ara àwọn èèyàn ni wọ́n mọ̀ wá a sì mọ rírì wọn àwọn tó dá sí pé tọ ìyàwó níwàwó ìyàwó níyàwó làwọn mọ sọ pé àwọn ń ṣáájò fún ẹni tó ń lòun fún ìyàwó níyàwó tó sin gbẹ́rẹ́ sójú abẹ́rẹ́ ó sì pèrè láàfa ó sì pèrè pásítọ̀ a sì ní nàìjíríà da gbogbo àbọ̀ síta àmàkà pépà ìlú yóò da o wọn náà wà náà tó jẹ́ kí ìlú da ìbí dá sí pé àfikún ní kálukú wa ká ronú pìwàdà ká padà ntí a fi wá lè padà òun ká bọ́ lọ́wọ́n ọba lò pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àti òròyìn ọlọ́run Allah subhanahu wa ta'ala abukata sí atawba wal istighfar ìtúbà lọ́sọ́dọ̀ ọlọ́run ká máa túbà nígbà gbogbo ká kúrò níbi ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ tí ò dáa níta bá mọ̀ pé eléyìí ò dá ọlọ́run ọba ò fẹ́ ká jìnà sí níta bá mọ̀ pé eléyìí níta ń ṣe yìí tó dáa ni ká tẹ́ pẹlẹ́ mọ́ ká sì mọ tọrọ àforíjì ẹlẹ́ẹ̀kejì òun náà ni atakuwa atakuwa ká páyọ ọlọ́run nígbà gbogbo ká páyọ ọlọ́run ní kọ̀rọ̀ níta bá ti mọ̀ yí pé ó ní èyí ọlọ́run bá ṣe ní èèwọ̀ fún wa ẹ̀rí ọlọ́run bá ní ká jìnà sí ká jìnà sí dọ́lọ́run bá ní ká súnmọ́ ká súnmọ́ bákan náà ká ní al-insaniya ìjọmọlúwàbí ìjọmọdé nìyẹn torí nàìjíríà nǹkan méjì ti bọ́ fún wa ad-dinu wal-insaniya ẹ̀sìn àti ìjọmọdé nìyẹn méjèèjì òun la ṣàfẹ́kù nàìjíríà wáyé torí pé tábà wò lọ tábà wò bọ̀ ara wọn ló kan tó dáa pé àwọn òwúlẹ̀ sí lọ́hùn ọ̀tá ọlọ́hun ni wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìnsàníyà ìjọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́hun dámọ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọn ò ti bàjẹ́ nàìjíríà wa ẹ̀sìn ti bàjẹ́ lẹ́yìn náà ìjọba ìdí ìnana tó ti bàjẹ́ a ní nǹkan kan mọ́ àfi ká padà síbẹ̀ torí ìsàníyà yóò mú yóò tiẹ̀ onímọ̀ pé ah, kódà bó ba tiẹ̀ rófin ọlọ́run bá kà kó wá pa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ìsàníyà nìyẹn pé ah, rárá mi lè pààyàn ìsàníyà nìyẹn mi lè jẹ dúkìá ẹlòmíì lẹ́tọ̀ọ́ ẹrẹ́ lómi tí kìí ṣe mùsùlùmí gbogbo àwọn kan yìí ni ó wà nínú wa rẹ̀ kìí pààyàn kìí jẹ kìí ṣàbòsí fún yàn kìí jẹ dúkìá ẹlòmíì lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ sórí eléyìí ìsàníyà ni méjèèjì olóbọ fún wa ìbúdá sí pé àfi ká padà ìsàníyà wa nítorí wọn náà mọ ìpè wọ gan fúnra rẹ ó lè gbà kí wọn ṣe fún ọ wọn náà má ṣe fún yàn ó lè gbà kán fi kàn wọn náà má fi kàn yàn so ní ṣókí oníkàlùkù wa a ní ẹ̀kọ́ tá a fi bá àwọn orúkọ ọlọ́run ọba lò orúkọ ọlọ́run ló ń ṣiṣẹ́ lára oníkàlùkù wa ìyẹ́bùsẹ̀tò rìsíkọ̀lẹ̀ mọ̀ yẹ̀ṣá wáyà kùbìdì ọlọ́run bá máa fẹ́ ìjẹ ìmu fẹ́ni tó wù ú bẹ́ẹ̀ sì ni a sì máa fún pínpín fẹ́ni tó wù ú ibi dá sí pé ẹ nàìjíríà wọn dọ́là wọn ni pounds wọn ni ẹ nàìjíríà ṣe kíní ni kò sí kíní ni eléyìí ò gbọ́dọ̀ kọ́dí wa ká mọ̀ sí lọ́hùn eléyìí ò gbọ́dọ̀ kọ́dí wa ká má payọ̀ lọ́hùn eléyìí ò gbọ́dọ̀ jẹ́ sábàbí tá a fi ṣàbòsí fẹ́nìkejì wa eléyìí ò gbọ́dọ̀ jẹ́ sábàbí táwa torí ẹ̀ táwa gbẹ́sìn ọlọ́run bá jù sílẹ̀ kí ló dé dẹ̀ fi kínú bọ̀dá ìlú yìí náà ni kí ló mú lu yìí kí ló mú nàìjíríà àjagun nàìjíríà àjagun àti ìrìntàn pé alkohat ọlọ́run ò sì ní járí drought ọ̀gbẹlẹ̀ ìyàn ọlọ́run ní járí nàìjíríà yìí àwọn olú tí wọ́n rí lórígun mẹ́rẹ̀ nílé ayé tí wọ́n rí kò sẹ́ni tó ń tajà kò sẹ́ni tó lè tajà kò sí tán pè ní ẹran ẹran gan fúnra ẹ̀ gan ò lè pariwo kò lè ṣe mẹ́ẹ̀ torí pé òun ò rí jẹ tó bá tọ̀ gan àdúrà àwọn èèyàn aráàlú yìí ni wọ́n mọ̀ mú ni tí mi tẹ́yẹ ẹni tó ń sin ẹran ò ti rí nǹkan jẹ òun ni ẹran fẹ́ jẹ gbogbo àwọn irúgbìn wọ́n ti wọ́n ti wú wọn tán nígbà tí wọn ò tí ì tó wú nítorí pé ní alukóhátù nìyí ọlọ́run ní járí ẹ bá padà sínú suratu Yusuf ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fún alápẹ̀rẹ̀ ìgbà tí ọba tó lálàá anábì Yusuf alayhi salatu wa salam ó tú àlàyé ó rọ àlàyé fún ìwà ìyàn ló fẹ́ ṣẹlẹ̀ ǹjẹ́ àrú ẹ̀ nàìjíríà yìí táwọn ní reserve ó ní ẹ̀ fòúnjẹ pamọ́ fún àwọn ọdún gbọ́ọ̀rọ̀ torí nígbà tí yẹn bá dé kò ní sóúnjẹ mọ́ a sì rí i pé lóòótọ́ kò sóúnjẹ mọ́ lóòótọ́ nígbà tí yẹn yìí dé àwọn aráàlú míì tí wọn ò ní ànábì tó dá sí pé ó lè sọ à bóyá wọn lówó lálàá yóò tún fún wọn ni àbí àlátànàbí Yúsúfù tó tún fún ọba information yóò dọ́dọ̀ wọn ni àwọn aráàlú míì tí wọn ò rí kí náà ń ṣe wọ́n wá sí ìlú Yusufu wọ́n wá sí Misiro wọ́n wá ronjẹ ni tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò tí ì ṣe Nàìjíríà bẹ́ẹ̀ Nàìjíríà ń bẹ nínú gbèkùn lóòótọ́ ń bẹ nínú ọkọ̀ ẹni tó ń wa ọkọ̀ Nàìjíríà àfọ́jú ni kọ́lọ́n jẹ́ kí kó gúnlẹ̀ sí ìbúté ọlá ìbúté ayọ̀ ni àmọ́ tó ti bẹ́ẹ̀ ìlú wa yóò ti délé bẹ́ẹ̀ kódà tó bá tiẹ̀ wá débẹ̀ náà àbẹ́lọ́ kó débẹ̀ ṣáà wà fẹsẹ̀ náà balẹ̀ ni gáyà tá a fi wà láyé gáyà rẹ̀ objective rẹ̀ àwa sinlọ́n ọba ni a sì mọ̀ sinlọ́n títí tá a fi kú ni kọ́nà bá allah subhanahu wa ta'ala kó múni kálukú wa dúró wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallam assalamu alaikum wa rahmatullah.